tún gbé tuntun dé ìkòkò àṣà gbajúgbàdé ètò tí ó mì lù tìtìtì ìkòkò àṣà lórí TCF TV náà ni onílé gbọ́kọ̀ sọ fún tòkó agbọ́kọ̀rọ̀ fòbẹ̀ o ìkòkò àṣà lódòde pẹ̀lú Òkúnlọ́lá mọ̀ o ìkòkò àṣà níbi tá a ti máa gbàṣà Yorùbá yẹ̀ wò tí gbogbo ayé sì mọ gbọ́ tínú mọ dùn ṣègìnṣègìn ìkókò àṣà. kò lè làkàrà lé gbogbo èèyàn tí ń wò mí mo tún ti wà lórí ètò wa Òkúnlọ́lá mọ̀ ó ń lè mí jẹ́ onímọ̀ọ́ká ni wọ́n kìran bàbá mi ọmọ orí làá pàtẹ aṣọ ọrùn làá ẹlẹ̀kẹ̀ bèbèdí làá ọmọ ńlé wa ìyẹ̀rú ọ̀kín ni wá ọmọ abẹ́ àká ọ̀gbọ́mọ ẹṣin balùwẹ̀ ọgbọ́mọ àgùntàn àwa lọmọ sùgbàdàgì tí olóko lẹ́nu ọ̀pọ̀ òjò sùúrù tí olóko odò léèmọ̀ ìyẹ̀rú ọ̀kín ni wọ́n kìran bàbá mi tó bí ń lọ́mọ èèyàn ò ní gọ̀gọ̀gọ̀ láyé kọ́mọ́mọlé yeye rẹ̀ kì láyé ọmọ ẹ̀rín ṣe bíjà tán ìjẹ́ ọ̀tán ẹ̀rín láàrin àwa lọmọ ayé nígbà ọmọ ìpín kàkàkà ẹ̀bìtì kàkàkà ẹ̀bìtì tí ò gbójú ò lè pàgbín pátákó ẹfọ̀n kàkàkà tí tajá lẹ́nu ọmọ ìyálóde ìjàyè tó bá sùúwọ̀lú oní ẹkú ilé ẹ̀lẹ́ ń bẹ̀ ń jẹ́ ẹkú ilé lọ́sẹ̀ yìí ẹkú ilé báyìí láàkára lé ẹ̀rì wá ńlá kí gbogbo èrò ọ̀nà ǹjẹ́ mo kí gbogbo yín ní orílẹ̀-èdè àgbáyé ibi tẹ́ ẹ ti ń wò mí láti iléeṣẹ́ TCF tẹlifíṣàn náà ni o àwọn ni onílù tí ń lù fún ròmí tàwa tí fi ń jó lórí omi gbogbo àwọn èjìká tí ọ̀jẹ̀kẹ́ wọ̀ bọ́ tẹ́ fi ń rí wàá wò bí ìran ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo wọn ò gbogbo àwọn amójú ẹ̀rọ pátá àwọn la dúpẹ́ lọ́wọ́ wọn ọpẹ́ wa lọ sọ́dọ̀ olódùmarè ọba tó dákó wá wa ọba tó ní àmọ́ mí sódò ọlọ́run tí ò tí ì síwọ́ ọṣẹ́ nú mímí ayé àwa ẹni tó lúwa bá ti síwọ́ ọṣẹ́ lórí wọn irú wọn ní lọ sálákejì ọlọ́run tí ò tí ì jẹ́mi ọ̀gbọ́ lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa ń gbọ́bi sí yín ẹ̀yin náà tó gbọ́bi sí mi ǹjẹ́ mo kí yín pé ẹ̀sìn kú òkàlẹ̀ wọ́n ní tá a bá ti ríra ẹni tó jọ́ mẹ́ta ẹkú àti là á wa ọ̀rẹ́ tá a sì fìjà túká ẹkú àti ònira ẹja kíra wa ẹkú ilé ẹka àsán ẹka àárọ̀ ẹjẹ́ ń pé ẹkú déédéé àsìkò yìí ibi tẹ́ ń wò mí torí ti sú lọ́dọ̀ yín ń lórí ètò yín náà ni o ètò kòkò àṣà kí la tún ní fún wa lọ́sẹ̀ yìí kí la tún ní tá a fẹ́ pẹ̀ láti bí ọ̀sẹ̀ tó kọjá onírúurú àtẹ̀jíṣẹ́ ńlá ti ń rí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tá a mọ̀ sí Facebook àti ń rí àwọn àbéèrè àwọn èèyàn wa ohun tí wọ́n sì béèrè fún lọ́sẹ̀ òun náà la fẹ́ jíròrò lé lórí ó ní àṣà aṣọ wíwọ̀ nílẹ̀ Yorùbá aṣọ wíwọ̀ nílẹ̀ Yorùbá yorùbá ní bí ó bá sí aṣọ tí ò sí ẹ̀wù onírúurú ìdí là bá máa rí bíi kókó bíi éwo bíi ìkù bíi àgbáàrín ohun tí aṣọ ń bò nínú ìhòòhò ọmọlúàbí kì í ṣe kékeré o kì í ṣe póge lásán olódùmarè fún wa lóore ọ̀fẹ́ láti wọṣọ láti fi bo àṣírí ara wa ni onírúurú aṣọ ni wá ń bẹ nílẹ̀ yorùbá aṣọ ọkùnrin ń bẹ aṣọ tóbìnrin wà aṣọ ọ̀múròde ń bẹ èyí tá a fi ń ṣiṣẹ́ tá a sì pè láṣọ ọ̀wọ́lẹ̀ òun náà wà pẹ̀lú. àwọn aṣọ wọ̀nyí ṣe pàtàkì ó jẹ́ kan lára oge ṣíṣe nílẹ̀ yorùbá yorùbá jẹ́ ìran aláfínjú àìṣọ̀bù yorùbá àka aṣọ wíwọ̀ sí pàtàkì yàtọ̀ sí tayé òde òní tí ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ọ̀wọ́ṣọ ẹlòmíì ọ̀wọ́ṣọ adàbí ọ̀bọ ẹlòmíì ọ̀wọ́ṣọ a sì dàbí kẹ́ ẹ máa jù lóko láàrin ìlú gbogbo nǹkan tó lódùmarè fi sí kọ́lọ́fín ara wa ni wọ́n ń fi hàn sáyé rí yorùbá sì ní ìrínisínìṣeni lọ́jọ́ bá a ṣe rìn ó là á kó ni ìdí nìyí tí yorùbá fi mú aṣọ wíwọ̀ ní pàtàkì mo sọ lẹ́ẹ̀kan pé méjì la pín aṣọ wíwọ̀ sílẹ̀ yorùbá aṣọ ọkùnrin àtàṣọ obìnrin nínú aṣọ àwọn ọkùnrin ẹja ti bẹ̀ wò ń bẹ ṣòkòtò sì wà ṣùgbọ́n àwọn ẹ̀wù yìí wọ́n tún lórúkọ tiwọn tá à ń pè wọ́n torí wọn kì í ṣe oríṣi kan irú èyí tí mo wọ̀ sọ́rùn ìbùbá lásán ni sọ́rọ́ òun ni ṣòkòtò tá à wọ̀ sí bùbá wọn á ní bùbá àti sọ́rọ́ aṣọ ọkùnrin ni ọ̀tọ̀ lágbádá aṣọ ọkùnrin ni aṣọ olówó ni aṣọ àgbàlagbà ni aṣọ èèyàn pàtàkì láàrin ìlú wọn á ní sanyẹn lọ aṣọ àlàárì bá wọ́n lórí tí ó dàdé inú agere ní ti wá ọrùn tí ó lo mọ́ṣáájì aṣọ ọba tí kò ná yanranyanra inú agogo ní ti wá gbogbo àwọn aṣọ ọkùnrin yìí ṣe pàtàkì bá a ṣe ní gbáríyẹ̀ a ní ọ̀kan tí wọ́n ń pè ní dànsíkí àmì àpè ní ẹsíkí kì í ṣe bùbá apá àti ẹ̀wọ́fẹ̀ wọn àwọn ṣiṣẹ́ ọ̀nà sí yóò sì lápò méjì ń gbáyà àpò rẹ̀ yàtọ̀ sí tagbádá àpò kan péré ńlágbádá á ní àpò méjì òun lẹsìkí ó ní àpò méjì ńlọ̀yàlà ó ní àwọn aṣọ Yorùbá nù ṣòkòtò tí wọ́n wọ̀ ọ́ sí ó lè jẹ́ kàmú tàbí àbùnújú àbùnújù náà bàbá wa máa ń sábà wọ̀ sáwọn aṣọ olówó ńlá bíi gbáríyẹ̀ bíi ẹsikí ìyẹn ni pé ṣòkòtò tó fẹ̀ àwọn mi ń pè ní atú ẹnu rẹ̀ ó fẹ̀ láti ibi ìdí lọlẹ̀ báyìí kọ̀ọ̀kan kan ò ní tó ró mbẹ̀ yóò kẹ̀ lọlẹ̀ ni tó yẹ pé tí wọ́n bá bù láti ibi ìtàn báyìí ó tó ọ̀fẹ́ débi tó yẹ pé ó lè gùn débi tí wọ́n ò tó fi nojú bí wọ́n bá jókòó òní wọ́n fi ń pè lábù nojú àṣòkòtò tí àwọn bàbá wa máa ń wọ̀nù ọ̀tọ̀ lẹ́gbárí yẹ̀ ó tóbi ojú ẹ̀sìn kìlọ̀ ọ̀tọ̀ ní ọ̀yàlà òun ló tóbi jù lápá rẹ̀ gùn jù abẹ́ rẹ̀ sì pọ̀ ju tàwọn yòókù lọ àwọn télọ̀ ayé àtijọ́ àwọn télọ̀ àgbà àwọn bàbá wa tí ń wò wá ní ilé wọ́n máa ṣẹ̀rí ọ̀rọ̀ pé òótọ́ ni tá à ń sọ. iṣẹ́ ìwádìí já mọ̀ wípé aṣọ tí à ń wí yìí ó tún ní àwọn fìlà tán bàbá wa máa ń dé sí onírúurú aṣọ fìlà orígí ń bẹ tí ń kó ń bẹ gọ̀bí ń bẹ fìlà alábàǹkádà sì ń bẹ pẹ̀lú òun náà ni wọ́n ń pè lábẹ́ tí ajá ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n á do alúrú pọ̀ mọ́ sápà wọ́n lọ́tọ̀ lágbe tí ajá ọ̀tọ̀ ńlá bàǹkádà irọ́ kan náà ni òǹlàbìtì fìlàbìtì ajá ńlá ọ̀pọ̀lọpọ̀ ọba adé etí rẹ̀ bó ṣe rí ló jẹ́ wọ́n fi wé etí ajá fìlà gbajúmọ̀ ni fìlà àwọn èèyàn pàtàkì láàrin ìlú ni ó yàtọ̀ sí fìlà òrígí tàbí òrígí ìtìwé tí mo dé sórí ọ̀tọ̀ ní gọbì tó lè jẹ́ ti àwọn ọdẹ ìyẹn ni pé yóò tóbi wọn ó fi sẹ́yìn wọn a máa kó nǹkan sínú rẹ̀ láwọn àgbà ọdẹ oríṣi fìlà kan tí àwọn bàbá wa ń dénú a ti sọ lára ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ àti rí bùbá àti rí ẹsikí ara ẹ̀wù nílá òní agbádá òní dàńdógó òní gbáríyẹ̀ ṣòkòtò bíi sọ́rọ́ bíi kamú bíi ṣòkòtò ẹlẹ́nu tàbí atú àwọn ṣòkòtò àwọn ọkùnrin fún aṣọ wíwọ̀ wọn nù ní ti àwọn obìnrin pẹ̀lú Ah, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó o ní aṣọ àwọn obìnrin àwọn náà ní bùbá wọ́n ní ìró wọ́n ní sinmi wọ́n ní àgbékọ́ wọ́n ní ìlábìrù wọ́n ní ọ̀pọ̀ wọ́n ní ìdínkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa ṣàlàyé wọn lọ́kọ̀ọ̀kan bùbá àti ìró onílọ́wọ́pọ̀ jù nínú aṣọ òmúròde àwọn obìnrin ṣùgbọ́n tó bá jẹ́ ti gbajúmọ̀ ní bí àwọn olóyè tàbí tìyáálé ilé wọn a máa lo ọ̀kan tí wọn ó fi lé èjìká ọwọ́ àlàáfíà báyìí òun ni wọ́n ń pè ní ìborùn ìborùn nu Yorùbá bá ń kọrin bí orin ọ̀gá mi lóògbé tó jẹ́ ọ̀pádọ̀tun ó ní adé tó tinú adé wá lọ́pọ̀nba aládélé ó ní ìró ó ní lẹ́kẹ̀ tí ọ̀wọ́ pọ̀ ní ìjòyè ìró àti ìpèlé tọ́ta wọn yọ ní ìyálòde ìpèlé òun ni wọ́n ó rò lékè ìró kò ní tó ìró yóò sì jù borun lọ wọ́n lè ro ṣùgbọ́n kò ní délẹ̀ wọ́n wàá ró lé orí ìró ńlá tó wà nísàlẹ̀ wọ́n so wọ́n ta lẹ́nu òun ni wọ́n ń pè ní ìpèlé lẹ́yìn ìró lẹ́yìn ìpèlé gèlè ń bẹ lónírúurú fáwọn obìnrin tí wọ́n máa wé láyé àtijọ́ àti lóde òní lọ́wọ́ ìró aṣọ òní ọ̀sọ̀ rúfẹ́ gèlè tí àwọn obìnrin ó wè lára àwọn aṣọ àwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin òun la ti rí sinmi sinmi yìí wọn ó fi kọ́ èjìká ṣùgbọ́n gígùn rẹ̀ kò ní ju bí pọ́npọ́n lọ tán lọ bíi náìtì táwọn obìnrin láwọn ń wọ̀ lónìí àyà wa náà ti ràn láyé àtijọ́ kò ní lápò kankan tí wọ́n lè fi nǹkan pamọ́ sí wọ́n á wọ̀ tẹ́lẹ̀ aṣọ ni wọ́n lè wọnú ilé wọn kán ró ìró lásán lé lórí láti fi máa gba atẹ́gùn òun là ń pè ní sinmi àgbékọ́ntì ẹ̀ wọ́n ó gbó náà kọ́ ni alápá kékeré ni ṣùgbọ́n òun á máa gùn ó lè dojúgun ọ̀tọ̀ ní kábá kábá apá rẹ̀ lè gùn débì ó lè jálápá kékeré ó sì lè gùn ṣùgbọ́n òun náà ó gùn délẹ̀ àwọn obìnrin a máa rán wọn lè fàpọ̀ sí wọ́n sì lè mọ́ fi sí ara aṣọ obìnrin ni yẹ̀rì ńkọ́ òun náà jẹ́ kan lára àwọn aṣọ àwọn obìnrin láyé àtijọ́ yẹ̀rì yìí ìsàlẹ̀ ni ó wà yorùbá ní tí ojú yẹ̀rì ń tó ojú tòbí òtó yẹ̀rì òun ni wọn ó sàn sísàlẹ̀ yẹ̀rì yìí ó yàtọ̀ sí bí síkẹ́ẹ̀tì táwọn obìnrin rán lónìí ni ṣùgbọ́n òun ìsọwọ́ fún etí ẹnu rẹ̀ yàtọ̀ tòbí òun yóò ní okùn tí wọ́n ó fi dè apátún àtàpásì yóò sì níhò nú wàá máa pa owó mọ́ sínú rẹ̀ wọ́n ta ń kókó láàrin okùn rẹ̀ wà lápò ọ̀tún yóò wà lápò òsì tí wọ́n bá ti sàn báyìí tí wọ́n sàn tán wọ́n wàá so okùn yẹn lọ sẹ́yìn ibẹ̀ wọ́n parí ẹ̀sìn kan tó ró ìrólé wọ́n jẹ́ kan nínú ibi táwọn ìyá wa máa pa owó mọ́ sí láyé àtijọ́ kò sápò lára àbùbá tiwọn bíi tọkùnrin wọn ò sì ní ṣòkòtò tó lápò ṣùgbọ́n tòbí tí wọ́n ti sán sísàlẹ̀ yìí ibẹ̀ ni wọ́n ti kó àwọn nǹkan wọn bíi ẹ̀gbà ọwọ́ ni o tàbí nǹkan etí tí wọ́n fi ń ṣe ọ̀ṣọ́ ibẹ̀ ni wọ́n kó sí lára àwọn aṣọ àwọn obìnrin ni. ní ti ìdínkù ìdínkù náà wọ́n máa kówó pamọ́ inú rẹ̀ ni ṣùgbọ́n òun tí wọ́n bá ti kó tán bí ọ̀pọ̀ ni tí wọ́n kó wọn ọ̀ràn bí àpò gbọ́rọ̀ ó ṣe é sún lẹ́nu tí wọ́n ó fún okùn tí wọ́n ó fún ẹnu ẹ̀ kí nǹkan ọmọ bá dànù wọ́n lè wé mọ́gèlè wọn kọ́ wà lórí wọn bí ìborùn tí wọ́n ó gbèrú owó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìborùn wọn ń gbà míì wọn a máa ka wọn ó fi lérí wọn ó tó fi lé orí gèlè tí wọn bá ń lọ òde ṣùgbọ́n tí wọn bá ti dáwùjọ wọn ò na ìborùn òní wọn ò fi lé èjìká owó àlàáfíà àwọn wálẹ̀ a máa buyì kún àwọn obìnrin púpọ̀ ó jẹ́ ọ̀kan lára àwọn aṣọ àwọn obìnrin òrùrù aṣọ yìí ló sì ní àwọn aṣọ tí wọ́n fi rán láyé àtijọ́ kì í ṣe pé wọ́n kàn máa ń máa sọ lásán náà wọ́n rán tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aládé wa lóde òní àwọn èèyàn ọmọ yàtọ̀ láàrin sányán ẹtù àti àlárì yorùbá ní sányán ni bàbá aṣọ àlárì bàbá ẹ̀wù kí ni sányán kí sì làlárì òfì náà ní jẹ́ bẹ́ẹ̀ aṣọ òkè aṣọ òfì òun náà ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n aró tí ń bẹ lára ọ̀kọ̀ọ̀kan wọn ló yàtọ̀ sányán àwọ̀ rẹ́súrẹ́sú bí àwọ̀ lẹ́lẹ̀ òní sányán táwọn ọba máa ń wọ̀ wọ́n sì fẹ́ràn rẹ̀ púpọ̀ wọ́n á máa fi rán fìlà wọ́n á máa fi rán gèlè obìnrin náà máa ro nírò ṣùgbọ́n àlárì omi pupa òfi olómi aró pupa òní àlárì ó wọ́pọ̀ lágbègbè ilẹ̀ Ondo àti Èkìtì dòní tí wọ́n sì tún ń lò àwọn ni wọ́n tún fẹ́ẹ́ lè máa lo aṣọ òkè jù nílẹ̀ Yorùbá àwọn aràn Èkìtì àti àwọn òǹdó àwọn ni wọ́n tún ka aṣọ àlárì wọ́n kà kún. àwọn ọba aládé kò sí ààfin lọ́balọ́ba kan lẹ̀ yorùbá tẹ́ẹ̀ní bá aṣọ ẹ̀tù tẹ́ẹ̀ní bá sányán tẹ́ẹ̀sì ní bá àlárì torí pé wọ́n mọ̀ pé ọba aṣọ ni torí pé kìí ṣaṣọ ọ̀lẹ kìí ṣaṣọ tálíkà aṣọ olówó ni owó ńláńlá ni wọ́n fi hun kìí ṣàwọn òfì ìgbàlódé tí wọ́n fi sáyẹn sáyẹn síkọ́ òwú gidi òní wọ́n sì lọ́mọ ọba tí ó pa kájà àrán ni bọ́mọ ọba bá ń pa kájà àrán kì í ṣẹgbẹ́ ẹrú tọwọ́sọ ẹ̀tù àwọn aṣọ wọ̀nyí aṣọ àwọn ọba ni aṣọ àwọn èèyàn ńlá ni ọ̀tọ̀ ni àrán aṣọ àrán aṣọ ńlá ni aṣọ aláwọ̀ mọ̀làmọ̀là ni òun kọjọ̀rá kọjọ̀ kan ni òun a máa kò wọ́n tó àwọn àlárì sányán àti ẹ̀tù gẹ́gẹ́ bí mo ti kà lẹ́ẹ̀kan. Gbogbo àwọn aṣọ wọ̀nyí, irú fìlà orí mi níìsín, òun ló fẹ́ farajọ àwọn ti olómi aró ń pè ní, ẹ́, So àwọn nǹkan wọ̀nyí ká má gbàgbé lọ́sẹ̀ yìí, ìta mú wá sí ojú òwòran wa, òun náà ni aṣọ wíwọ̀ nílẹ̀ Yorùbá. A ti mẹ́nu bà tọkùnrin, a ti mẹ́nu bà tobìnrin. Ìbéèrè yòówù tẹ bá ní, ẹ máa fi ṣọwọ́ sí wa lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook wa tá a pè ní Ààrẹ Òjó Philip tàbí Òkunlọ́lá Àmọ̀ó gbogbo ẹ̀ náà là á dáhùn béèrè yín lẹ́yọ kọ̀ọ̀kan tó ìmọ̀ fìyí ṣe lọ lónìí ńlọ ń tọ̀ padà níjọ́ mẹ́jọ ìní lọ̀lọ́ ẹja tọ́lọ tí ò dínú ogbó àní lọ̀lọ́ kọ̀ọ̀kan tọ́lọ tí ọ̀dálẹ̀ odò èyí tá a wí lónìí àwọn alálẹ̀ ti fàṣẹ sí wọn ní ká lọ láyọ̀ ká tó bọ̀ láyọ̀ ẹni bá ní amọ́bọ̀ láàní débá ó di wọ̀ ní ọjọ́rọ̀.